الحمد لله رب العالمين خلق الخلق لعبادته وأمرهم بتوحيده وطاعته وفاوت بينهم في العقول والأخلاق والآجال والأرزاق ليدلنا بذلك على قدرته وحكمته وشدة عقوبته وسعة رحمته أحمده على نعمه التي لا تخصى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الأسماء الحسنى وأشهد أن محمدا عبده ورسوله لا نبي بعده إلى أن تقوم الساعة وأوجب على جميع العالمين الانقياد له بالطاعة صلى الله عليه وعلى آله وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها الناس اتقوا الله تعالى وتأملوا أحوالكم وأصلحوا أعمالكم وتفكروا في مصيركم واعلموا أنكم في هذه الحياة تنتقلون من حال إلى حال وتزودوا منها للآخرة بصالح الأعمال قال تعالى لتركبن طبقا عن طبق أي حالا بعد حال فأول أطباق الإنسان كونه نطفة ثم علقة ثم مضغة ثم جنينا ثم مولودا ثم رضيعا ثم قطيعا قطيما ثم صحيحا أو مريضا غنيا أو فقيرا يأخذ بالزيادة فيكون صبيا ثم بالغا إلى أن يصل إلى سن الأربعين ويأخذ بالنقصان وضعف القوى على التجريب قال تعالى الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا فقوته بين ضعفين فقوته بين ضعفين وحياته بين موتين فإذا تغيرت أهواله وظهر نقصه فقد رد إلى أفضل العمر حتى إذا بلغ الأجل الذي قدر له واستوفاه جاءته رسل ربه عز وجل ينقلونه من دار الفناء إلى دار الرقاء فينزل في القبر وهو دار البرزخ فإذا وضع في لحده وتولى عنه أصحابه دخلت الروح معه حتى إنه ليسمع قرع نعالهم على الأرض فيأتيه حينئذ الملكان فيجلسان ويسألان من ربك وما دينك ومن نبيك فيقول لمؤمن ربي الله ودين الإسلام ونبي محمد فيصدقانه ويبشرانه لأن هذا هو الذي عاش عليه ومات عليه وعليه يبعث ثم يفتح له في قبره مد بصره ويخرج له من الجنة ويفتح له باب إلى الجنة وأما الفاجر فإنه إذا سال الملكان يتلجلج إذا ساله الملكان يتلجلج ويقول لا أدري فيضيق عليه أو يضيق عليه قبره حتى تختلف أضلاعه ثم يفرش له نار ويسر له باب إلى النار وهكذا ينعم المؤمن في القبر حسب أعماله ويعذب الفاجر في القبر حسب أعماله ويختص كل عضو بعذاب يليق بجنايته وتقرد شفاء المغتابين الذين يمزقون لحوم الناس ويقعون في أعراضهم بمقاريد من نار وتسجر بطون أكلة أموال اليتامى بالنار وتلقم أكلة الربا بالحجارة ويسبحون في أنهار الدم كما يسبحون في الكسب الخبيث وترد رؤوس النائمين عن الصلاة المكتوبة بالحجر العظيم ويشق حلق الكذاب الكذبة العظيمة بكلاليب الحديد إلى قفاه ومنخره إلى قفاه وعينه إلى قفاه كما شقت كلمته الكاذبة كل النواحي ويعلق النساء الزواني بفديهن وصوبة الزنات والزواني في التنور المحمى عليه اصطلت الهموم والغموم والآذان والآلام النفسية والآلام النفسية على النفوس البطالة التي كانت في هذه الدنيا مشغولة باللعب واللهو والغفلة عن ذكر الله وتصنع الآلام في نفوسهم كما تصنع الهوام والجدال في لحومهم ويستمر عذاب القبر أو نعيمه إلى أن تنقضي الحياة الدنيا وينتهي أجل العالم الدنيوي فتنثر الأرض مطرا جليدا كمني الرجال أربعين صباحا فينبتون من قبورهم كما ينبت الشجر والعشب وإذا تكاملت أجسامهم أمر الله سبحانه وتعالى إسرافيل ونفخ في الصور نفخة البعض فإذا هم قيام ينظرون يقول لمؤمن الحمد لله الذي أحيانا ما أماتنا وإليه النشور ويقول الكافر يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ثم يساقون إلى المحشر كفاة عراة غرلا حتى إذا تكاملت عشاتهم وصاروا جميعا على وجه الأرض فشقت السماء فشققت السماء وانكسرت الكواكب ونزلت الملائكة نزلت ملائكة السماء فأحاطت بهم ثم نزلت ملائكة السماء الثانية فأحاطت بملائكة السماء الدنيا ثم كل السماء كذلك وبينما هم كذلك إذ جاء الله رب العالمين بفصل القضاء فأشرقت الأرض بنوره ونصب الميزان وحضر الديوان وصرع بالشهود وخشى بيومين الأيدي والأسن والأرجل والجلود فيحكم الله سبحانه وتعالى بين عباده بحكمه الذي يحمده عليه جميع أهل السماوات والأرض وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون إذا سفر أهل الجنة في الجنة وأهل النار في النار أتى أو أتي بالموت في صورة خدش أملح فيوقف بين الجنة والنار ثم يقال يا أهل الجنة فيطلعون واجلين ثم يقال يا أهل النار فيطلعون مستسرين فيقال هل تعرفون هذا فيقولون نعم وكلهم قد عرفا فيقال هذا الموت أي هذا هو الموت فيذبح بين الجنة والنار ثم يقال يا أهل الجنة خلود ولا موت ويا أهل النار خلود ولا موت أيها المسلمون هذه أهوال الإنسان وهذا منتهى فاتقوا الله بأنفسكم وفكروا في أواقبكم واسمعوا قول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله لعلكم تفلحون وإذا رأوا التجارة أو لوا انفضوا إليها وتركوك قائما يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت الغد واتقوا الله إن الله قدير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنصروا أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون Adúpẹ́ fún هل ẹlẹ́dàá الذي خلق الخلق لعبادته tó dá wa nítorí ká lè máa sìn ín ó sì pa wá láti ẹgbẹ́ tá a bá jọ́sìn ń jẹ́ pẹ̀lú tawhid ìmọ̀hún ní àṣọ ìmọ̀ba òun wá orogún kan ọlọ́wọ́n ọba náà ó pín àwọn ìpín fún àwọn ọmọ ènìyàn nípín àjùlọ wa lọ nínú ìwà ọmọlúàbí ajúra wa lọ bẹ́ẹ̀ náà ni nínú ìwà erí àsìkò lò láyé ajúra wa lọ nínú àrísìkù àwọn oore ajúra wa lọ kò sí nǹkan kan tọ́lọ́run bá ń fi lé ìjúwe wípé bá ṣe pé bí ìjúwe tàwíìdù ẹ̀ gbogbo àwọn nǹkan wí kò sí wúlẹ̀ kò sí èébù àti látọ̀dọ̀ ọlọ́run E lè bu làákà ẹnìkan kù ẹ fún tó bọ̀ ẹ sì máa ẹni èyí ń sọ̀rọ̀ báwọn yóò tún sọ ní ìlọ́jọ́ mi tó burú jù ẹ lọ. ẹ sì bu ọgbọ́n ọlọ́gbọ́n kù pé ẹ̀fẹ́ gbọ́gbọ́n ni sọ dáadáa bẹ́ẹ̀ náà ni ẹ lè nípa kátàkárà ọlọ́run sì bùkún yóò bá jọ lọ́rọ̀ ẹ sì fẹ́ lómi ní mílíọ̀nù lọ́nà ogún yẹn náà lẹ́yìn ọdún kan ọdún méjì àwọn mẹ́ta owó òdì wálẹ̀ kìí sì ṣe póun náà dàrú lọ́pọlọ ètò ọlọ́run ni àwọn olùmọ̀ sọ wípé nítorí ọlọ́run fi lé ìjúwe ara ẹ̀ ni ó fi ń júwe agbára ẹ̀ ni obi júwe wípé òun níkẹ́ lọ́dọ̀ òun sì níyà ni ọlọ́run bá fi ń júwe fún wa ọba tí ò lórogún ọba tó jẹ́ pé sallallahu alayhi tí ò sánábì mí lẹ́yìn rẹ̀ mọ́ ó fi dé. àwọn tí wọ́n bọ́ lọ́wọ́ fà á nípa tún dìde lẹ́yìn sallallahu alayhi ọlọ́ba ní sàmà náà wọ́n o ọlọ́mọta mọ́jẹ káwà náà sí náà. a fẹ́ kí a wòye sí bá a ṣe wà lónìí àti sí ọwọ́ wa tá a lọ sí jábọ̀ fọlọ́n. ká sì máa ronú nípa ìpadà wa lọ bá a ṣe ń tẹ̀mí lọ láyé yìí níbi tá a lòdé káwò láti bẹ̀rẹ̀ níbi tá a lòdé káwá gbé kàfíró ká máa wá wọ́pọ̀ láti fẹ́ lò ìtókù. lọ́rọ̀ tí ó bá máa ń sọ wọ́n ní èèyàn lè rìn kórí mọ́mì èso nìkan gbogbo náà ni wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní àìdúró níjó tí ẹ̀ bá ti dé ìfìsẹ́gbẹ́ ọ̀sán ìfìsẹ́gbẹ́ òsì oúnjẹ náà nù tí ẹ̀ bá ń ké sí báwo ni a ṣe ń lu ìsẹ̀mí wa bọ̀ débi tó dé àti báwo la ti fẹ́ lò yìí tó kù tí ó sì fi déédéé èròǹgbà ọlọ́run a jẹ́ pé mọ́nì ń bẹ lára èèyàn kì í ti sẹ́. ọlọ́run lẹ́yìn ọ̀tá kàbó náà tọ́ba kọ́ náà tọ́ba kan ẹ̀ ń lo ìgbésẹ̀ kan ẹ̀ ń bọ́ sórí ìgbésẹ̀ míì ẹ̀ ń lò kan tán ẹ̀ ń bọ́ sórí òmíì bá a ti dá yín nìyẹn títí ẹ̀ fi lo gbogbo ẹ̀ mẹ́tẹ̀ sí sí lórí ilẹ̀ ayé mọ́. haalam bada hal kọ̀ǹdíṣẹ̀ kan lẹ́yìn ọ̀kan ìṣesí kan lẹ́yìn ọ̀kan àkọ́kọ́ rẹ̀ náà ni ìgbà tá a wà ní nutfa àtọ̀ takọ àtabo èyí tó tẹ̀lé nígbà tí a wà ní alákọ̀ ẹ̀jẹ̀ tó kí nígbà tó lọ́run yí padà kúrò níbi ìkàkọ́kọ́ ó sọ dẹ̀jẹ̀ sókè ó yí padà kúrò nínú ẹ̀jẹ̀ sókè ó sọ di bá sí ẹran ó yí padà láti bá sí ẹran ó sọ di ọlẹ̀ tí ó láwòrán lára táǹpé ní jẹ̀nín lẹ́yìn ìgbà tó kúrò ní jẹ̀nínù ó di mọ̀ọ́lù ọmọ òkókó lẹ́yìn wá àgbà náà ó di rọ̀ sí ní ọ̀sẹ̀ ń pè wá nìyẹn gbogbo àwọn kan sì wà ní lẹ́bù yẹn báyìí gbogbo tí mò ń sọ yìí àwọn kan wà ní lẹ́bù yẹn nótúfà yóò dọmọ ó ti wà lára obìnrin mi báyìí tẹlomiin fi dẹ̀jẹ̀ kíkì wọ́n sì ń bẹ lára ẹ̀ ó máa bẹ́ẹ̀ á di rọ̀ sí ẹni tí ń mu ọyàn á di fàfihàn wọ́n ní òmú yẹn mọ́ sọ̀hí hánà wọ́n mọ̀rí ìlọ a mọ̀ abẹ́lẹ́ni tí ń ṣe àìsàn abẹ́ni tí àlàáfíà ń tó fojú hàn nínú ẹ̀ fàkírá náà gà ní ìyà a mọ̀ je tí wọ́n tọ́ka sí pé olówó púpọ̀ ni àbí tálíkà púpọ̀ ni nǹkan kan sì dàrú ọlọ́run fi júwe ara ẹ̀ ni ìyẹn pàtó fi jẹ́ pé àwọn ọmọ tí òbí gbé lọ́sàlẹ̀wọ́ báyìí fún ara wọn tí wọ́n bí àwọn òkúlú ọkọ̀ ìwọ̀n òṣìṣẹ́ kan wọ́n lò ọkọ̀ àti wọ́n kọ̀ lé láyé kí wọ́n ti kó láyé ọmọ ẹ̀ ló rọkọ̀ fún wọn ó sì sọ fún wọn fún ti parí ilé níbo làwọn ń wò níbo làwọn òbí yẹn ń wò tí wọn ò ṣiṣẹ́ ni. àwọn ọmọ adámi sábà ronú kan náà látara àwọn nǹkan gbogbo ẹ̀ làwọn olùmọ́sí ń tọ́ọ̀tì wọn ìtùbúfẹ́ rí bá a ti ń gbọ́rọ̀ ọlọ́run bá a ti ń gbọ́rọ̀ ọlọ́run wàláì orin ni fún wa tí bá ń wúlò wàláì làbí orin ni fún wa láyé àtẹni tí ń sọ àtẹni tí ń bọ̀ àbá burú jù báyìí lọ wàláì làbí ọ̀rọ̀ ọlọ́run ni fún wa ṣe àtẹni tó ké àtẹni tó ké fún àwọn oníwákà afáàmì ìkanjú kan oníwákà nù wọ́n ti mọ̀ ìdí wọ́n ti mọ̀ ibi tí ọ̀rọ̀ lọ sí máa ti mẹ́nu lé sí wọ́n ní ọlọ́run ló lè sanwó atúnni ṣe àwọn tí a máa ń rí èèyàn nílànà tẹ̀sìn táwọn ọkùnrin ní tẹ́lifíyà ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run àdíìsì ní ẹja kàkún yín tàfírù ní ẹgbọ́n tọ́lọ́run wí tàfírù ní ẹgbọ́n tọ́lọ́run wí fíkìhùn nìyẹn ẹgbọ́n tẹ́sí wí tó sọ pé ká ṣe owó àtúnṣe olóǹkà kò sí ẹgbẹ́ fóró wọn tó wọ́ọ̀tì ẹ̀ akàǹgbọ́n ni torí bí ò sátúnṣe àbátọ̀jẹ̀ ẹran lọ àbá burú ju dábàdọ̀ àbá ya yẹ̀yẹ́ ànúṣe ní púpọ̀ fáwọn tí wọn ìbọ́ kó tó bá tó jùmọ̀ nínú ìgbésí ayé wọn ní wọ́n máa ti ọ̀gánáìsì wá àti pípò míì nínú àwọn tí ó máa jẹ́ ìgbà tán bá fẹ́ túká ni wọ́n eléyìí ń ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ ìdá kò sí ẹnìkan nínú wa ẹgbẹ́ bá pè kókó wá ṣe wá àdí ọ̀sẹ̀ kan lọ́kàn ìfẹ́jú wákàtí kan lórí ṣe wá àdí yẹn ti ń pàtẹ́lá látọ̀tẹ̀ kan èyí ni kọ́kọ́ ṣe dáadáa tó nítọ̀hún nínú tí ń kà tí ò tí ì sọ jáde onú ọmọbi tó kù sí wàláì ìyẹn bàbá mi jẹ́ pé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan yìí ẹni ọlọ́run padà máa ronú débẹ̀ yóò tún máa ronú síbi èyí tó kù ẹnìkan ṣàìsàn ó ní ah, ó ní tó àdàmùdúpẹ́ fọlọ́run torí pé òun ti ń rò wípé ọlọ́jọ́ ti dé nígbà tó ń ṣàìsàn yẹn nígbà tó padà gbádùn ní sọ yẹn bó o ní sí ń rò bẹ́ẹ̀ ìwọ̀nba tọ́lọ́run bí bẹ lára ẹ̀ lójú ó máa rò bẹ́ẹ̀ torí ọmọ sọ fẹ́ lómi pé ààbò sí kúlójú ẹ̀ àmọ́yẹ tó mú jẹ tó bá ti lọ ó máa ròyìn dókítọ̀ fún pé dókítọ̀ ti rí ó bá lóhùn kékeré lọ sí ibi títí kíákíá ló gbádùn òun gan fúnra ẹ̀ ó mọ̀ sọ pé kò sí kúlójú òun òun gbọ́dọ̀ fún báyìí ọlọ́run bá wá ní aláwò lẹ́dí kàdákà fún mi ǹdọ́ afi ọlọ́run bá dá yín láti bí lílẹ̀ wo bí mo sọ sáájú yẹn áyà làwọn olùmọ́bí tí náà fi sàlàyé ẹ̀ o níbi lílẹ̀ o náà lomi táǹgbé látọ̀ màjẹ́ alámi bá látara àtọ̀ ní ìsìn àwọn ọ̀dọ́ ń sọ pé àwa ló kàn láti jọba àgbà àgbà fáwọn àgbàlagbà mọ́ ọ̀dọ́ tóun náà ti lẹ́ ńgbà kan. níjọ́ tí mo sì rí àwọn agbébọn màtì tí wọ́n jagun fọ́lúléèdè yìí bíi bíi ọlọ́run ọmọ ìtàn jẹ́ ló ń kà tí wọ́n lọ gẹ̀gùn sí báràkì pé àwọn wá takú síjọba lọ́rùn fún owó fẹ̀yìntì. ní wọ́n bá sọ fún pé x sójà làwọn eléyìí ẹ̀jìyàn mo ti darúgbó mo ti di arúgbó wọ́n ní gbogbo wọn máa ṣe wà yìí wọ́n fún orí fídì báràkì ní àbújá ńjọ́ náà lọ àbáṣà báràkì ní ká tó tó ń jẹ ẹ lè nígbàgbọ́ pé àwọn eléyìí jagun kódà àwọn gbẹ̀gbọ̀n rí bí wọ́n ò lè dàgbọ́n dúró yàtọ̀ sí pé yóò jagun wọ́n láyé láwọn tí mò ń ẹni yòówù tí ó bá ń rin ojú ọ̀nà ìmọ̀ yóò tún tara eléyìí náà rántí yóò tún mọ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn eléyìí sì ti fò wọ́n ti pẹ́ láti mú bàálù sísàlẹ̀ rí láwọn arúgbó yìí ibi bọ́lọ̀ ń ṣe dá wọn ní wọ́n ṣe ń bàgbẹ́ bá ayé kọ̀ọ̀kan tí ó bá dé ibi tí wọ́n bá dé ìlọ́kùn kọ̀ọ̀kan lọ ní ẹ̀rọ àgbọ̀rọ̀ lọ yóò àti ro tara tiẹ̀ náà ọlọ́run wá ń sọ wípé dídá wa tó ń dá wa ọ̀pọ̀wọ́tò dá alágbára ní ìsìn tí agbára yẹn ti ń gun ẹlòmíì tí wọ́n kọ́ lọ́ọ̀ níbi iṣẹ́ ẹ̀ lọ́ọ̀ níbi gbógun sí bẹ́yìnà zàfẹ́yìn láàrin lílẹ̀ méjì lílẹ̀ tàkọ́kọ́ àti lílẹ̀ tí ó padà sí nígbà tẹ́mi bá gùn ẹnu ọ̀gbà tá a lò tá alágbára tá ń pè lọ́dọ̀ ọ̀hún náà ni tó bá yá oúnjẹ òníran mọ́ o bẹ́yìn bá tẹ̀ ó tẹ̀ náà nù wàláì kò sóògùn ẹ̀bẹ́ ẹ̀yin tẹ̀ ń sóògùn ẹ̀ kókó wà ní. ǹjẹ́ ẹ bá rẹ kọ́ mẹ́rin ìfẹ́ ntẹ́yìn ẹ̀ ti tẹ̀ pé kó fi nà padà. tó bá yá nígbà tó ń jẹ òsì ẹ̀ràn mọ́ nípa ara ọ̀ràn. àwọn dókítà wọn ní fúrúùtù ló ń jẹ supplementary làwọn bíi yín àtẹ̀bà èso gan ni ẹ máa jẹ jù èso náà ò ní ràn mọ́ nígbà tára bá dé ohun jọ kò lè túká mọ́ nítorí pé tó áàpù ẹlẹ́ẹ̀kejì nílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ti dé téèyàn bá lọ sínú kòtò wàhàyà àtúhù báyìnà mọ̀tẹ́yìn báyìnà mọ̀tẹ́yìn ìṣẹ̀mítà ń ṣe náà láàrin ikú méjì ni àti tí máa ń gbà kan àti àti rárá ń gbà kan àwa ń ní ìsìn tó bá yà ní símọ̀ fẹ́ẹ̀ ní ọdún kan tó ń bọ̀ táàdì mọ̀ tí ògbà wa táà ń sọ̀rọ̀ òní sórí èpè mọ̀ bàbá jẹ́ wá mílíọ̀ bá ti ń sọ̀rọ̀ yìí tọ́lọ́run bá sì páyé rẹ àsìkò kan ó dé dé òní sí gbogbo wá mílíọ̀ òní sí lómi lẹ́nu ó yẹ fáwọn míì ní oṣù fún mi. tọ́ba wa di pásítọ̀ yẹn nìkọ̀ọ̀kan tó túláàsì á padà sọ́dọ̀ ọlọ́run náà ni pẹ̀lú ìgbàdá bá ń ṣe pẹ̀lú àwọn bá kéèké kéèké ibi táwa ń wà wọn tó tó di bálùkì àmà àti ìdájọ́ ọlọ́run ó dé òun náà ní bálùzákù àkónífòjì ayé àtọ̀run. wọ́n yíra owó rí àfi láàdì sáwádìí wá gbòkù sínú láàdì ibi tá àrùn kan ọ̀rọ̀ ọlọ́run ọba dé ní gbogbo inú ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá àti inú àlùfẹ́kọ̀lì ìsìlámì síra ẹ̀sìn pátápátá tí wọ́n bá ń sọ̀rọ̀ ibi tá àgbòkù sí láàdù ní nínú àdìrí láàdùn ni múmúmì ni tọ́lá mi sọ̀rọ̀ tọ́lá ó ní láàdùn láàsìkò sí o ẹni tí èyí bá ṣe mùsùlùmí ọmọ ṣe sí ṣáàkù àwọn olùmọ́jú ṣàlàyé láàdùn wọ́n ṣàlàyé ṣáàkù kò sí kankan méjì dáhùn pé mùsùlùmí mùsùlùmí àtàwọn kò mùsùlùmí mọ́lẹ̀ láyé bí òkú ajá bá a bá rẹ́ nìkan tó ṣe wà sí àkọ́mọ ẹ̀ tó bá lọ́mọ tó kájú ẹ̀ tó wá ṣe wà sí àkọ́mọ pé láàdùn ẹ̀ ṣe ní sí àfàìmọ̀ kan mọ́ fún àwọn ọmọ yẹn sí orí tẹ́ ẹ mọ̀ tẹ́ láàjù àwa ti lọlé o torí wàhálà ń bẹ́bi láàjù ni wọ́n fi máa tẹ́ ẹ kókù kókù tó kú tàbá ló ń tẹ́ mùsùlùmí tàbí jẹ́ mùsùlùmí òdodo ń ronú sí gbogbo ohun tó rọ̀ mọ́ ẹ̀sìn Islam tó wá gbé bóòtù ṣekú báyìí náà la fẹ́ lọ gbẹ́ láàdù ọmọ òkú nìkan wọn kù lórí bẹ́ bẹ́yìí nìkan bàbá yín kọ́kọ́ kú ni ẹ máa gbẹ àti lọ ọlọ́run ọ̀yin lójú torí ẹgbẹ́ lọlẹ̀ yóò jìn yóò fẹ́ di gbáyà kẹtó wá yọ yàrá sí ìsàlẹ̀ yàrá àtàlẹ̀ ọ̀nà ẹgbẹ́ lágbókù jì olùkọ́ni láàdù tò nílùú ẹ̀sìn wọn ti mọ gbẹ́lẹ̀ ní òjá pé kò sẹ́nìkan wọn ò lè má sìnkú síbẹ̀ lójúmọ́ wọ́n sì ń gbowó oṣù tọ́ mọ́kàn yà síbẹ̀ yẹn ni tá a bá ti gbé òkú sí láàdù kan táwọn èèyàn rẹ̀ padà lẹ́yìn rẹ̀ dákàlá tó rọ òkú máa ẹ̀mí ó padà lẹ́sẹ̀kẹsẹ̀ mo mẹ́nu bà yẹn bóyá jẹjọ ni títí iná wo làyà àníhárì ní má lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì mọ gbóhùn ìṣẹ̀bàtà àwọn tí wọ́n lọ lé ọ̀yàtí ìná ẹ̀dín alìmọ̀láta nígbà náà mọ̀láta níbi ó wà bá wọn wà ga jókòó wọn wà máa bí léèrè tọ́lọ́rọ̀ wọn bá rẹ̀ kílẹ̀sìn rẹ̀ tààlà nádì rẹ̀. dípò kí ìná wa lè sọ fún wa pé o kò jù bá ń lọ kó ń gbèrú lókù àfẹ́ tó bá sẹ́yìn ni ó dáhùn béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tó há kùrán tí ò sí lọ́hùn kò lè há mẹ́tẹ̀ẹ̀ta mọ́. iṣẹ́ yẹn tá à ń sọ yìí ni ó túmọ̀ sí ìdáhùn ni wọ́n sọ pé múmi ní òdodo ọlọ́run tó sọ wá ní múmi ni ó sọ pé rọ́bì Allah Allah ò ní ọlọ́run bá mi wàdí ni alìsílámù ẹ̀sìn ìsìlámù lẹ́sìn mi wà nàbí yìí Muhammad anábì mi ni Muhammad sallallahu alayhi wa sallam ọyùtọ̀ di kọ́ọ̀rì ni wọ́n mọ̀ sọ pé kò dáfta bó ṣe rí ló wí bó ṣe rí ló wí yẹn òdodo ló sọ wáyé bá ọmọ àlùjọ náà yẹ ọmọ fún ní rọlù ó kó oríire orúkọ àwọn tí ń di léèrè mọ́ jùlọ wọ́n mọ̀ ṣùgbà lódodo wọ́n sì mọ̀ kíkó oríire ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí bá tẹ́lẹ̀ tán yóò sáà láwọ́ sí kọ́bọ̀ yìí mọ́jà bá sọ̀rẹ̀ wọ́n á fẹ́ sàárè rẹ̀ débi tójú pin sí sàárè ẹ̀ nìkan bí èèyàn bá sí lójú ọ̀nà bí èèyàn ń gbọ́rọ̀ ọlọ́run ó ní ìmánì ọkàn kan lè yàn nígbàgbọ́ tó sì máa gbọ́ àwa gbọ́ ní o ẹ sáàjẹ́ máa wí tán bá fẹ́ wí à ń gbọ́ kò ní ìrìn lọ́kàn èèyàn àfẹnjọ́lọ́ máa ṣe mú mi ní òdodo yóò fáwò láwò kọ́bìrì owó má dàbà sọ̀rì wọ́n fẹ́ sàárè ẹ̀ débi tójú rẹ̀ pé sí ẹ bọ́ sí àtàkẹ́ o tójú yín pé sí níwájú àtẹ̀yìn àti lọ́sùn àti lọ́sùn sàárè èèyàn kan ó túmọ̀ sí láàbù sáà sọ pé náà wọ́n máa ń ti ìdẹ́sìtẹ̀ wí ni ẹni ọlọ́run ó jayé jù bẹ́ẹ̀ lọ tí òun jẹ lórí ìpẹ́ ọlọ́mọ́sà síbẹ̀ ní rọrùn fún wa wàyú fúrájù láwọn minalẹ̀ minalìjánà wọ́n wà á tẹ́gbẹ́ àlùjánà fún wàyú sáwù bá bóyìnlá jánà wọ́n wà á fún ní wọ́n ti lẹ́kùn wọ́n fún ní chánẹ́lì kan wọ́n fún ní link wọ́n ní ìbò ṣe máa wí lọ bá àlùjánà dàrẹ́ wá sínú sàárè yẹn ló jẹ́ pé ogun ẹni tó wáyé pé mú ní òdodo ni láti bá dúrákù láàrin méjì ayé nígbà tí ìdájọ́ ọlọ́run ò tí ì ṣẹlẹ̀ ìdájọ́ gbogbogbò látìgbà náà ni wọ́n ti máa tẹ̀sí àlùjẹ́nà látìgbà náà láti máa tẹ̀sí àlùjẹ́nà ní kú bá fi là ọlọ́run pèsè bẹ́ẹ̀ fún wa. torí wọn ò fún ní líǹkì lọ lálùjẹ́nà àdìsí kan sọ fún wa pé ní àdìsí ànábì sallallahu alaihi wasallam wọ́n máa gbé ẹ̀mí rẹ̀ kiri jẹ máa sínú àjẹsí ẹyẹ tí ó máa gbúròó fún káàkiri àlùjẹ́nà. bẹ́ẹ̀ni pé feel fílẹ̀ ní bọ́dì náà ti máa fílẹ̀ wà ya mọ̀ fàájì ṣùgbọ́pọ̀ kí wọ́n wà bí léèrè ìbéèrè ta sọ ẹ̀ náà ni ya ẹsẹ̀ láti làjù yóò máa wá kí lòlò yóò máa sọ pé láàbìrì èmi ò mọ̀ kílẹ̀ ń wíná èmi ò mọ̀ òun ni o ọlọ́mọdé ò jẹ́mi o ọlọ́mọdé ò jẹ́yìn náà láàárín tí wọ́n gbẹ̀rún yóò wà fún hátà zakitalifa o eegun ọ̀tún yọ sósì eegun òsì ó yọ sọ́tún wọ́n sì fi half of a blood wọ́n fi gbé sàárì ẹlòmíì wọ́n tara wọn nì. ọ̀jọ̀gbọ́n kan ní àìmọye ẹ̀sùn wọn ti tó rí tẹ̀ mùsùlùmí gan tí ò ní nìdí ní gẹ́gẹ́ mùsùlùmí òdodo ibi tí wọ́n rí ni wọ́n fi sí èyí tọ́lọ̀ mọ̀ táwa náà sì mọ̀ là ń sọ yìí o lẹ́yìn ọlọ́run túmọ̀ infrared cloud náà rùn wọ́n á tẹ́ iná fún iná gẹ́gẹ́ wọ́n fi tẹ́ tí wọ́n máa sùn wà yífútàwò láwò bá mọ̀ ìlà náà rí wọ́n á àfẹ̀mọ́jú gbogbo ojúmọ́ tí mọ́láyé àtàfáàlẹ̀ rẹ̀ là ń síná sí wọn. ìrọ̀rùn sí ibẹ̀ ní dìbì lónìí lọ́jọ́ ibẹ̀ ní dìbì. gbogbo àwọn tí wọ́n kú pẹ̀lú ẹ̀ àtàwọn tó tẹ̀rì sínú omi dáhùn pé táwọn èèyàn bá tẹ̀rì sínú omi ọ̀gá wọn náà wọ́n mọ̀ dákọ̀. ìrọ̀rùn nìkan kọ́ ló tẹ̀rì sínú omi jọ náà. ilé èlé tó já dán máa ń dákọ̀ lórí òun nìkan tí wọ́n kú tọ́lọ́run sọ wípé à ń síná sí wọn lẹ́ẹ̀mejì lójúmọ́ yìí ọlọ́run sọ wípé fẹ̀hónà àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀gbọ́n tó lùkọ́ tọ́lọ́run bọ́dì ti wà lójijì ní tó wà ọlọ́run tó bá wá jọ́gbẹ́ lọ kì í àmà ìrọ̀ dúnà ìrà àṣà di làdá wọ́n tẹ̀ wá wọná gan. báyìí ni múmi ni ó ṣe máa gbádùn nínú sàárè rẹ̀ wọ̀yọ̀ azabul fájòrò fi kọ́bùrì hasaba àmàlì iṣẹ́ ìgbádùn àti kẹ́yìn fún múmi ní òdodo bí sẹ́yìn bá ti wá rí ni ìgbádùn náà tún tún gbádùn lọ ẹnu wípé múmi ní ọkàn ò ní rí ìgbádùn tó ti díẹ̀ lọ ànúkọ́lọ́ wọn bá ti lù nínú àdìjẹ́ náà torí èyí túmọ̀ sí pé kí ní ẹ̀ ó bàjẹ́ inú ọmọ ìyàjọ́ náà sì ní bàjẹ́ gbígbádùn rẹ̀ pé òun wà ń kọ́ àwọn ọlọ́run jẹ́ ká mọ̀ pé ìkẹ́ jù kẹ́ lọ láàrin náà o ìyá sì jìyà lọ́nu náà ọlọ́mọ̀tò ọlọ́mọ náà o ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé yòókàtù kó lọ ọdún ibi àdáàbí yẹ̀lẹ́kù bí jìnà ìyá sí ẹsẹ̀ toríkì ara kọ̀ọ̀kan bá sẹ̀ yóò tún díyẹ̀ lọ́tọ̀ oríkì yóò tún díyẹ̀ lọ́tọ̀ yàtọ̀ sí pọ̀ gidi òyìn jóná pẹ̀lú tó kọ́rọ́ lù fìfá olùmọ̀tàbí náà lẹ́bí náà ìmọ̀lùkú náà lọ́kọ́ náà wọ́n mọ̀ wọ́n mọ̀ rẹ̀," ahán àtẹ̀tẹ̀ ọlọ́rẹ́ yìí láàrẹ̀ fún rẹ̀. iná náà sì lọ́bẹ̀ dọ́gbọ̀n ọ̀dọ́ rẹ̀. wọ̀tùtájà rùbùtún akálàtọ̀ àmọ́ àlèlè àkámàdì náà wọ́n máa wá jẹ́ kí inú àwọn tí ma jẹ́ nítorí ọmọ gbóná gírígírí ayé àlẹ́yìn náà bẹ̀rẹ̀ ọlọ́run ní tí wọ́n jẹ èyí tó ń jẹ àdídùn ìnáma yẹ àkúrúnà tí ibùdó ní ìnáró wọ́sà yasùláwọ̀ náà sàáyọ̀ nígbà tó níta. àwọn tí wọ́n máa ń sùn tí wọ́n lọ bí sọ́lá lọ́rùn àyàn tí wọ́n darapọ̀ mọ́ jàmáà tọ́lọ́dù rúùsùn náà yìmínà àni sọ́lá alimaktuba bilhajar alabi wọ́n máa wẹ́ wọn lórí pẹ̀lú òkúta òkúta kan sáyẹ̀ òkúta kan lókè wọn fi wẹ́ tí wọ́n bá tán síbẹ̀ tí ò fẹ́mi mọ́ tẹ́kọ̀ọ́ bá dáa ẹ̀mí ó sì máa bẹ ẹ̀mí ó máa bẹ orí ó tún dìde wọ́n tún wẹ̀ ìnira yẹn náà bá gbà lérò ọlọ́mọ ni wàhálà òṣìṣẹ́ àkùnṣe ló kò lè kàdá wọ́n máa wá dá ẹnu lọ lu sípàkọ́ ojú sípàkọ́ etí sí ìdèjì kejì bẹ́ẹ̀ ti máa sin ẹja ta ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún àwọn òpùrọ́ nítorí pé wọ́n máa ń yarọ́ kiri gbogbo ọ̀nà ni ọba mú bí olórí bó fẹ́ lu yóò tún mú bí bẹ́ẹ̀ wọ́n sì lu agbárí wọn bí àjèrè pẹ̀lú náà lọ́jọ́ gbọdọ̀ sí àná wọ̀lẹ́ yàgò lè ta. wọ̀lú alákùn ní sáwùzà wa níbi ìsájì yìí ni wọ́n ní obìnrin àwọn obìnrin ń sì ná nǹkan báyìí àwọn òbí tí wọ́n kọ́ wọ́n sì kọ́ àwọn akọ wọn sínú oven tó ju ti búrẹ́dì lọ. àwọn èèyàn tí wọ́n máa ń rìn tí wọ́n bá báyé jẹ́ kiri ibi tẹ́lómi ìlú àlàáfẹ́ tí tó fi parí ayé ẹ̀ òun níbi tí bá dùn kọ́ bàjẹ́ ní lẹ́bùn ibi tó bá lágbára mọ́ ilé láàrin àtọ́ aya àkọ́kọ́ bá ń dùn ẹlẹ́mí ò fẹ́ bàrẹ̀ jẹ́ ibi tó mọ̀nà ibi tó lágbára mọ̀nà tó bá ti bá àdúgbò ní sòrò ẹlẹ́mí ò fẹ́ bàrẹ̀ yóò máa rú olórí nú yóò máa rú àwọn ọmọ ẹ̀yìn náà wá orílẹ̀-èdè ní bá ń sọ̀rọ̀ ẹlẹ́nu ọ̀fẹ́ bàlùjẹ́ mílíọ̀nù àwọn èèyàn ti ṣe takuntakun bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà ara wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ní àádẹ́bàánú jẹ́ sí wọn àti táyẹ̀rọ lẹ́bí káàkiri fi ha rí dúníà mọ̀ṣùgbọ́lá tó ń bè láàrin bí wọlá wọlgọ́tọ̀ tàbíkìrìlá tó pé kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ẹ̀sìn ọlọ́run àti báyẹ̀ wọ́n ṣe tòrò àmọ́ bíbí kan ó ṣe bàjẹ́ ni wọ́n wà fún a máa ń sọ fún àwọn ẹ̀sìn máa ti hajj àyíṣẹ́ ti tọrọ dáadáa yàtọ̀ ní gámọ́nì tí ẹ bá ti hajj lóòótọ́ ṣùgbọ́n nìkan ni wọ́n lọ tó ṣépè lọ́hùn àwọn ọ̀rá yà ti bẹ̀ lọ́hùn dáadáa tẹ gbogbo ẹ̀ la máa ń kìlọ̀ fún wọn ó ṣe é ṣe kó jẹ́ pé ìdúró ọ̀rọ̀ pọ́ta ni kì í sọ̀tá ó mì nǹkan ti lùzì nu ó ń ṣe tọ̀wáàfù ó ń ṣépè ní kòkó ṣàdúrà ibi tó ti rẹ́pè sí kì í sáyè pè ní ò bá rí kankan mú wálé tí gbogbo èèyàn bá wá di pé agbé wọn dìde fún ìdájọ́ ọlọ́run ọba tó jẹ́ gbogbogbò ọlọ́run aṣọ fún ìsàràfíì ìlàkà kan ní jẹ́rẹ̀ ọ̀nà pàpàpì sóòrì yóò wá kan bèrè nọ́fṣàtò àlìbá tí gbogbo èèyàn tá a ti sin ó sì dìde ìdíje ti mọ̀ pé àkúdà irọ́ lásán ni gbogbo ọ̀nà tí wọ́n bá gbégbà mú nínú òdodo gbọ́dọ̀ nígbàgbọ́ sí o gbogbo ọ̀nà tí bá gbà sọ̀kan yẹn mú mi ní òdodo tó jẹ́ lẹ́sìn Islam kò gbọ́dọ̀ nígbàgbọ́ sí i fàyídà hún kìyàmù yanzurun nínú sábù zumar aya 58 nígbà náà tí Israfil bá ti fa fèrè fàyídà hún gbogbo ẹ̀dá pátápátá kìyàmù wọn wà dìde nínú àyà mi ọlọ́run sọ pé ìdìde yẹn nílẹ̀ àjìdá nínú sàárè ni kọ́bùrù òun náà ni jádásù lọ́rọ̀ ẹ̀ ni àjìdá wọ́n wà dìde èyí ṣe pé ẹnìkan tó kú dà tí wọ́n ń jẹ́ kiri níwọ̀n ẹsẹ̀ wọ sàárẹ̀ ìjọ náà lóníwọ̀n bá wọn dìde rárá o gbogbo ẹni tá a bá ti tó bá ti tẹ́mi bá ti kúrò lára ẹ̀ tí a ti kọ̀nfáàmù ẹ̀ kò sí lórí ilẹ̀ ayé ìmọ̀ o gbogbo tí wọ́n bá sọ ń pa àdán wọn pátápátá àwọn àjọ ní sọ́fẹ́ báyìí máa ń nìjẹ́ ni wọ́n ti sẹ́yìn kí ní tó kú yẹn o ìyẹn ó tún níyàwó ó tún wá bímọ ó tún ṣe kan ó ẹ̀ ó tún ń tẹja ó tún ń ta pọ̀nmọ́ kódà nínú àwọn nǹkan tó wà lọ́jú kò tẹ́ẹ̀pẹ́ yẹn lè fi dá ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ gbogbo lówó báǹkì ọdún jẹ́pẹ́ yẹn fámílì ilẹ̀ wọn bẹ́ẹ̀ ti gbà òun mọ̀ lóṣù lọ gbowó ẹ̀ gbogbo nǹkan tó wà lọ́jú kọ ẹni nígbà tẹ ní èèyàn kan kú lábẹ́kúta ẹ̀wọ̀n bá ti ń ta eh, èdè ẹran àwọn ọmọ bóyá wọ́n tà ní bóyá wọn ẹnìkan ní ìsìn rọ́ọ̀nù ẹ̀ kan pínwó èdè ẹran lọ́wọ́ ẹ̀kọ́ ọmọ lọ́tà lóńdó láìsẹ pé kò mọ̀nà abẹ́kúta náà àlùjànnú làwọn yẹn kìí ṣẹ̀dá tó kú o ọlọ́run ló sì fi rọrùn fún wọn bẹ́ẹ̀ inú ọ̀pá tó fi jẹ́ pé béèyàn bá ní imán wọ́n gbé àwòrán olólùfẹ́ wá báyàn ipò ń gan aláburú fíṣíkà bí ìyá àyàn bí ọmọ bí ọkọ bí aya nígbà tí ò sí àṣọ́ráàtì pẹ́ nìyẹn aláburú tó ẹgbẹ́ àlálò ńlá ọwá rí ìyá rẹ ọwá rí ìyàwó rẹ àbákọ rẹ wọn sọ fún ẹni tí ń sí ọ gan nu èèyàn ba ìgbésí ayé àtàlùkì àmọ̀ ẹ̀jẹ̀ tó tó lọ. ìní yorùbá sọ pé ìka tó bá tẹ̀ lọ bá gé wàlá sásìlò wá zero tó ń zà ó tó bá yẹ pé físíkálì ni wọ́n bá nílé bàbá aláwo tó jẹ́ ìyàwó rẹ̀ ń sọ pé òun fẹ́ kọ́kọ́ òun rìn wọgbó lọ físíkálì sí ìsàlá sọ̀rọ̀ òfin gbà yẹn ẹwà wá ìtàn ti pò ti tọpọlọ ẹ̀rú a bá wá kó ogbó ẹ̀dájọ́ pátápátá àwọn agbé wọn dìde ọ̀yá wa bayna kún faya fún ọlọ́run ọba ni ìdájọ́ tá a fi fi hàn ọmọ èèyàn nínú suratul qalam tọ́lọ̀ wípé a mọ ọmọ èèyàn yóò gba eni ẹni eré yóò gba tẹ́rà ẹ̀kọ́ lọ́wọ́ ọ̀tún ẹ̀ ẹni ibi yóò gba tẹ́rà ẹ̀kọ́ òsì ẹ̀ nínú àyà mi wọ́n mọ sọ fún mi pé ìtọ́rọ pìtà bákà káfà àdínà áfíríkà yóò máa lè kà àbí ìbà kàákọ̀ owó bóyá fún ọ ọmọ yóò fi mọ̀ pé ọlọ́run bá tó ròyìn ara ẹ̀ tó wọn máa rọ̀ bókà gbẹ́dọ̀ láàrin làbí ọlọ́run tó lè sára bá ọba lábòsí kò sábòsí ní wọ́n gbélé lọ́wọ́ yìí nínú àyà míì ọlọ́run ní táàgì iṣẹ́ tọ́mi èèyàn ṣe wọ́n gbọmọ lọ́rùn bískẹ́ẹ̀tì ẹ̀ ó wà ní ọ̀dọ̀ rẹ̀ báyìí tó náà máa rí pé iṣẹ́ tó ń ṣe ní tó máa dámọ̀ kan òsì mọ̀ láyé ẹlòmíì ò ní sọ láti kọ̀ọ̀kan tí wọ́n àwọn láti ọ gbé lókè pẹ̀lú káwọn àjọ ní àwọn àjọ wọ́n sì sọ fún un pé mọ́ ọlọ́mọ kíláàsì wa àdí ọlọ́wọ́ o ṣùgbọ́n mọ́sàlùwà lálọ ó sì lògbé sáyé tán bẹ́ẹ̀ àwọn agbèrèdè ní kékeré náà pé kò díì àwọn díì ní sọ pé kásáàpọ̀ ẹ̀ká wọn àdá lọ́nu náà tó ní òtùmọ̀ pé ọmọ náà lòun kó wọ́n náà máa bọ́ òun ti sọ láti láyé tó jẹ́ tọ́lọ́m àbí imam tó jẹ́ alálùjẹ̀nu tó náà lérí àlùjẹ̀nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n fojú hàn bẹ́ẹ̀ nínú òtó káwọn èèyàn tó wà lẹ́yìn wọn mọ́tò tó bá dájú pé káfíìrì ní ìmọ̀ tó bá dájú pẹ̀lẹ́ rí ẹ̀sìn bọ̀rọ̀ sí sọ̀lá tún lẹ́yìn ẹ̀mọ́ àbí tí ò bá hàn ìyẹn tí ń bẹ lẹ́yìn ẹ̀ ò ní sọ̀lá ó sọ àwọn òfin ṣẹ̀rí àtìláàmù ẹnìkan tó ní àárán jẹ̀nu sọ kọ́lọ́ yín lé fẹ́ràn pàápàá jẹ̀nu kékeré ní bá ṣẹ́hùn tó bá jẹ́ ìmọ̀ ìyókò lẹ́yìn kò gbọ́dọ̀ sẹ́kẹ̀ nìkan ìdájọ́ wá wá ṣẹlẹ̀ tán ìfàkọ́rọ̀ àlùjánà ti fìlì jánà gbogbo ọba àjọ́nà mẹ́lá àlùjánà ọlọ́nkọ́sọ̀ wà lọ́kàn nú wọn wà áhìlù náà rí fi náà gbogbo ọmọ náà fẹ́tù sínú náà tán wà lè yáàdù bìlá ọlọ́run sálà wá ń bẹ̀ ó ìjọjọ́ ní àwòrán àgbò tí ń dán tàbí kọ́kọ̀ bẹ́ẹ̀ náà jẹ́ tiwa náà rí wọ́n wà gbé dúró sáàrin náà tàbí jẹ́ náà. súnmọ́ ìkọ́rù yà á dàlí jẹ́nà ẹ̀yin ará àwọn àlùjànnà ò fàyòfìlì ọ̀hún náà wà jìlì wọ́n bá wà jìlì wọ̀yá àlà náà ẹ̀yọ ọmọ náà wọ́n ké wo pàìsìlẹ̀ náà mùsàtìrì àwọn òyòdú lẹ́ni tẹ́ ń dín wọ́n mọ̀ dùn àbí wọ́n ti dá wa lẹ̀ ní. bí ọ̀rọ̀ ọ̀tọ̀ sí ń jáde báwọn tọ́ kì í ṣe pé ẹ̀yìn àbíọ́n náà jáde kó bẹ̀ èyàn ò rí kú kó tó kú tẹ́mi ó tó bá èyàn ò rí kú gbogbo wọn ni wọ́n sọ sáwọn mọ̀ nítorí pé kí ni torí pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ alkọ́lù tó wá dúnbú rẹ̀ wọ́n wà sọ pé yá ahẹ́lẹ́ àlìjánà ẹ̀yọ́ máa rìjánà kòlóòdùn wàlà mọ́ọ̀tù ẹ máa ṣe kánrin kéde ẹ̀ní kú mọ́ o wọ̀yà àhìlà náà rẹ̀ ẹ̀yin ọmọ náà wà lèyàn àtòbí lá ẹ máa ṣe kánrin kéde ẹ̀yin náà tún kú mọ́ o ibi kéèyàn ó pẹ́ sí kánrin kéde tó jẹ́ pé níta ń ṣe láyé bí ni wọ́n fi jọ́ọ̀jì ẹ̀ ayé yìí nítumọ̀ nìyẹn o ayé yìí relevant ayé yìí kìí ṣe by all means yóò níbi kan àtẹ̀mí àtẹ̀yìn yóò níbi kan tá tọ́lọ̀ ti tún wa ti dé wọ̀lá yóò sì ibi tó kù bá pọ̀ sí ẹnìkọ̀ọ̀kan máa ń bí ẹrú tó bá jẹ́ a bá ti fẹ́ tọ́ ni àwùjọ ò ní burú tó báyìí ẹlòmíì ti bọ́nú iṣẹ́ ẹ̀nà kan tí ò sì bọ́nú òmíì ẹlòmíì ti rí sí àlùjọ náà kan ṣe tí ò sí ìlú ẹ̀mí ṣe kí ló sì ò máa wá lé fún kí ló ló tó bọ́nú bí iṣẹ́ iṣẹ́ iná kan tí ò mọ wá ní òsè bọ́n bí èyí tó kù tóbi ta kó séjú kan. ẹ wo báwọn èèyàn ṣe máa ń wá sí mọ̀tájì gbèsè bí nìkan àtàwọn àyè míì mo sọ orí ẹ̀kan tó ṣẹlẹ̀ ní ìkójú òní tẹ́nìkan gbé odidi ọkọ̀ kẹ̀kẹ́ sáńtò ìmọ̀ríwá tẹ́ni ọlọ́run fi ń wá jíjẹ mímu ló kọ́ póun náà wá sí mọ́síìtì bóyá wà sí ló wá bóyá sọ láti ló wá ṣe tó sì wá jalè kásẹ̀ máa wá sọ pé wọ́n kó bàtà odidi ọkọ̀ ni wọ́n dùn lọ́wọ́ títẹ̀ sí sọ́ra àwàdà níbi ààyè ibi táwọn èèyàn ti ń lọ ń ṣe ìbáadà àwọn èèyàn tó ń lọ ń dá wọn lóró ń bẹ̀ ẹnìyàn ò ní ìbáadà ṣe ó sì lọ máa dá wọn tí ń sin náà lóró kíkẹ́ mi wọ́n lè yọ kó mi tọ́lọ́ nǹkan irú ẹ̀wọ̀n ṣẹlẹ̀ káàkiri káàkiri ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ yóò lọ káyàn mọ́lé ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ tó bá ìgbúrùfù yóò lọ dáyàn lọ́nà ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tó bá ìgbúrùfù yóò pààyàn lẹ́kùn ọwọ́ máa rẹ́rìn síbẹ̀síbẹ̀ náà yóò lò sí 70 yóò lò 60 70 years láyé tó bá pẹ́jù bẹ́ẹ̀ lọ yóò fi sóhun náà yóò wá padà débi ìsẹ́ni gbére táwa ń sọ yìí èsì tí ò ní ṣe sùúrù èsì tí ò ní ní faradà wàlá tí ẹ bá ti fáǹkú káwọn èèyàn sì rí fáwọn ẹni ńlá ń kú àwọn medical doctors ń kú òkú wọn kún mọ́ṣúárì rẹpẹtẹ níbi tí ẹlòmíì ti ṣòfò ìmọ̀rìn yìí kò ní gbà pé yóò kú torí pé ń ṣẹlẹ̀ lẹ́lòmíì ti kìí ṣe pé torí sọlọ́n fọlọ́n wà náà bí wíkọ́ sallallahu alaihi wasallam kódà àtàrà àwọn ìṣó mọ̀jìyàn pé irọ́ rẹ̀ pa kí ló fẹ́ pa fún tí kò tó ká mọ́ lọ́n nílé eléyìí náà ikú náà ọlọ́run tó wá sí lọ́nà tó jẹ́ ọ̀nà àgbà ìyàlẹ́nu ńlá tí ò ní sáìsàn tí ò sì ní sógbó tó tán àbí òtán èrò kálíbà èèyàn wo ni ò sì máa bẹ lábẹ́ pẹ̀ ní àbá tó wá kú tó yẹ pé àjọ jẹun lálẹ́ àná ni a sì jọ nájú ń ta nínú òṣùpá díẹ̀ ká tó wọlé lọ sùn ni àwọn ọkọ̀ pé tó lásìdẹ́ǹtì ni kò lásìdẹ́ǹtì àwọn àbèrè sábàbí ikú òní sábàbí kan gbòógì kọjọ di pé níwọ̀n àwọn olùmọ̀ sọ fún wa ní tọ́lọ́run ti sọ fún wa ní alukuran kẹrin àti inú sọ́nà kànáìmù sallallahu alaihi wasallam òní pé tí á jẹ́ àyè ẹnìkan bá ti dé ó ń lọ nìyẹn o. torí ìdí eléyìí bí sẹ́mi ọmọ èèyàn ti bẹ̀rẹ̀ ní tí ó parí sí náà nìyẹn ọ̀tàkù lọ́hà fi hàn fún tìkún ẹ̀fá ìhàn náà ẹjá ronú àtúbọ̀tán àtúbọ̀tán tí ó ní nǹkan ṣe pẹ̀lú oríire àtàlìkì àmà yáyọ́ lẹ́dí na àrùn ìtakùn lọ ẹbẹ̀rù ọlọ́run wàlìtánlò náfún máa kọ́dà náà wá wo kí ó fi jábọ̀ fọlọ́n kí a ẹ sì ti sọ̀rọ̀ tó ní tìmí dáadáa tó ló jẹ́ nú ẹni bí ń ti láyé ẹ̀yin Yorùbá náà lẹ́sọ́ ó sì ti dédé ṣeré ọlọ́run ẹ̀rọ àwọn tí wọ́n máa darí láwùjọ ti wà yìí tán pẹ̀lú olóṣèlú mo fẹ́ béèrè béèrè kan bí àtànẹ́ni kí ló lè fa kí wọ́n dìbò yẹn nìkan kó sì máa yọ nítorí kóun ló wọlé ẹ̀dá mọ̀já gbèsè làákàyè wọ́n léèyàn fẹ́ jẹ chairman àwọn èèyàn bíi mẹ́wàá bíi mẹ́bí ogún wọ́n lù àbí èèyàn fẹ́ jẹ gọ́fúnà àbó fẹ́ jẹ ààrẹ ẹnìkan nínú àwọn bíi ogún yẹn wá wọlé ní bá ń yọ̀ ló máa fún yàn lóúnjẹ ló máa ń celebrate ẹ̀ ṣe ẹ̀sùn rò pé ìlú ló wá ṣeun wọ́n láti ẹ̀sìn ìlú ló wá ṣe tó a gbé lábẹ́ ẹ̀sìn ọlọ́run irú wọn máa banú jẹ́ ni akára ẹlòmíì sí ìsàwọn lè yọ̀ tí wọ́n bá rí pẹ́ ní eré ni kìí ní oyọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì tóun bá ti ń yọ̀ ń yọ̀ fọwọ́ ń wá òun lékún lọ́rọ̀ òun lékún láyé inú làákà ọmọlúàbí inú làákà èèyàn tí ó dọ̀tí ẹwọ gbà tí wọ́n yan Abubakar rọ́bí ẹ ò bá bí ó mọ́ ẹ wo àwọn kọ̀láfà tán rú láyé nínú ayélujára Islam ẹ wà tí mọ́rọ̀ ó tún jáde láyé ẹ rí pé mo sọ̀rọ̀ kan èmi ò bí ọmọ ìyá mi tí wọ́n bí mi mọ́ bá ti sòṣèlú tó bá lè wọlé wọ̀láì ní sọ fún pé congratulations níbẹ̀ lọ́n fún mi ọlọ́run jọ sọ láyọ̀ ìgbẹ̀yìn lálẹ́ lálẹ́ celebrate ẹ̀ tààrà gbọ́n táwọn èèyàn ń rí

tánàbí sì ń sọ nǹkan kan náà lórí kọ́mẹ́ǹtì méjèèjì tí ò jọra wọn níbi ìtẹ́nà àkọ́kọ́ ó ní wájàbá bẹ́ẹ̀ ni ó rí fún ó di túláàsì níbi ẹni ẹ̀kejì ó ní ó di túláàsì wọ́n á ní lẹ́ẹ̀ tó wọ òṣìṣẹ́ ọlọ́run èwo ló di túláàsì níbi ìròyìn tí ò jọra wọn ó ní àlùjànnà rí torí pé à ń tún fún àdá ọlọ́ọ̀dì láàrú ẹlẹ́rìí ọlọ́ọ̀ni lórí ilẹ̀ a máa ń mọ níìsín ẹlòmíì ẹrùpẹ́ ẹlòmíì náà ti sọ̀kalẹ̀ níbi àwọn kò tá à ń sọ yẹn tóun náà ń kábàámọ̀ pé kí lòun àdébẹ̀ náà tí ò fi kú láyé pé gbogbo àtọ́mọ aláǹbá rántí ẹ ìpè náà ni ó sì tẹ́ pẹ̀lú ọ̀dọ̀ kò wá sí tó ṣe mọ́ bọ́lá àlùkà mọ̀ ti jẹ́ nìyẹn tẹ bá ti láwọn olóyìn kan yàn pé àwa la ṣe kíní àwa la gbé ọrókè táwọn náà yíyọ̀ tán tó tán lọ́wọ́ ẹ̀kẹ́ àǹfààní kan ni wọ́n wá bẹ̀ ó kàn ti tú láti fún wọn láti ṣe nǹkan kàfàrà lù torí náà wọ́n ìsáwọn lò náà fún máa kọjá máa ti lọ́gàdì kẹ́mi ẹ̀mí kọ̀ọ̀kan wo kí lòun mú lọ ọ̀dọ̀ ọlọ́run ẹrù tẹ́ẹ̀dì òbí títí tẹ ẹrù tẹ́ẹ̀dì ẹwọ tayé ń bẹ̀ tí é mú lọ ẹnì kí èsè òun tàbí kí á mọ̀ ṣe é mú lọ ẹni tó fẹ́ kóbi lálọ́ sí máa já kóbi bì pẹ́pẹ́ nínú ayé ẹ̀ náà ni ó ti jábọ́lẹ̀ ló ti fọ́ ọlọ́mọ fi bẹ́ẹ̀ sàdánwò fún wa lórí ẹlùkẹ́ àmọ̀ tí yẹn dì náà tí ń dì mọ́gánmọ́gánmọ́gá tí ó dì dáadáa àmọ́ jábọ́ láyé tó ti fọ́ tó sì dànù tẹ́ẹ̀mí ẹlẹ́rù òsì ní tìbọ̀ tòtí ẹ̀ bá ti ń di ẹrù ọ̀lùkẹ́ àmọ̀ ẹ̀ mọ̀ páàkì kó má dànù lọ́wọ́ yín kẹ́nìkan má dìbà yín dànù yọ́ ma wá dìkún ẹmọ̀ dìkún ẹmọ̀ dìkún dábá lẹ́yìn láti jù nípa ọ̀rọ̀ èrò àlìkì àmà tí ó fi sóríire bẹ́ẹ̀ ló ẹgbó jẹ́ o níbi eléyìn lèyìn ti kábùkù níbi ẹrù àtejò ayé lèyìn ti máa kábùkù wọ́n á ní kí n lágbájá tó ń wá kì í ṣe bí ẹrù àlìkì àmà o ẹ̀yìn ní máa jẹ́ fẹ́ǹtì bá ń di ẹrù àlìkì àmà ní ẹrù rẹ̀ láti kúndì ọlọ́run bá wá ní wàtẹ́kù lọ́à ẹ báyọ̀ ọlọ́run nínú lọ́ọ̀ kọ̀bírù mímọ̀ sàmọ̀yún ọlọ́run mọ̀ sẹ́yìn wà látàkúnú kàndẹ̀dí nínú kù lọ́ ẹ má dàbí àwọn tó gbàgbé ọlọ́run fa àǹsáhùn àǹfùsàhùn nígbà tí wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run wá padà wò káwọn náà gbàgbé ara wọn kàn wọ́n wọn ni wọn bá ti pè wọ́n áyà náà tí wọ́n bá ti pè wọ́n sí gbàgbúrú ara wọn ò gágá tí wọ́n bá tàn ti sọ ọlọ́run ó bá kùn wọn ò ní ṣe tí wọ́n bá sọ wọn sábúrú wọn ń fò fẹ̀rẹ̀ nípa pé wọ́n ti gbàgbé ọlọ́run kò láyàkà fún mi fàṣíkùn àwọn tó ti jáde kúrò lábẹ́ ìtẹ̀lé tọlọ́run láyà sàwúyà táàbù náà wà táàbù lè jàǹnà ọmọ àlùjànnà àtọmọ náà ilé ni méjèèjì ọlọ́mọ tẹ̀lé náà nílé wa wà látàrí àtàlùkìyàmà wọn ò dàbá kan náà o gbogbo wọn ti bẹ láyé o ẹ má mọ̀mọ́ àlùjọ́ náà lálábà ẹ má mọ̀mọ́ ní lálábàárìn tí ẹ bá ti mọ̀ pọ́ mọ náà ni tí nǹkan kan bá jọ̀rọ̀ ọyàn tó bá fọwọ́ pọ̀ pẹ̀lú wọn nǹkan òun nìkan lẹ́yà àyanjú àdúgbò ilé ẹ̀kọ́ ọ́fíìsì ibi iṣẹ́ ọjà a máa pa ọmọ àlùjọ́ náà fọmọ náà pọ̀ ìwọ̀nba tó bá payín pọ̀ lẹ́ẹ̀jọ́ sí ẹ́ sì kíyèsí tó payín pọ̀ náà bẹ́ẹ̀ bá tà fúnra yín wọ́n tà nínú ó tà lọ́nà ọmọ àlùjànnà bẹ́ẹ̀ bá sí rà lọ́wọ́ wọn ẹ̀rà nẹ́rà ọmọ àlùjànnà kìí ṣe gbogbo ọjọ́ máa gbó wá bọ́jà kìí ṣe ànádìmọ̀ sọ́là mo ń sọ ń dò ní pé kìtàbù ìbòyò the book of uh, trade kátàkárà ló fẹ́ jújù nínú islamic jurisprudence olófẹ́ jújù èèyàn lè gbàbẹ̀ wọn náà lọ sòdé ọ̀la ìlébi kátàkárà lásán òjútọ́ náà rẹgúléètì ọjà mo sọ fẹ́ nìkan jẹ́ òní mo ní ẹ̀ẹ́dẹ́ wá tọ́pìkì lọ sí yọ́ndà kìtàbù ìbòyò náà ọdún kọ̀ títì mẹ́rin kẹ́ tó fẹ́ jù kọ dáadáa torípé àwọn òwò kan bẹ kẹ́kẹ́ èyí ó bẹ̀ múnú ẹ̀ ni yálà ẹ̀fẹ́sẹ̀ mọ́sà ẹ̀fẹ́sẹ̀ tèbi èyí ó mú nínú ẹ̀ ni tó sì ń bẹ lákọọ́lẹ̀ pé no no no fún dubai fún dubai fún dubai ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sì kúnnú the book of trade rẹpẹtẹ táwọn èèyàn ti ń sòwò lọ́wọ́lọ́wọ́ tí mo ti ń sọ̀rọ̀ yìí ń ṣe rú àwọn àwọn òtọ́lọ̀ sọ pé chánẹ́lì iná dáhùn sí sọ pé chánẹ́lì iná ni àwọn ẹ̀dín ti lọ́wọ́ nìsín ó dà pọ̀ lórí lápèjúwe ẹlòmí ò kò lọ kò lọ kò lọ sókótó kò lọ my twelve ilé ló jókòó sí ìwọ gba twenty ìwọ mú seventy wá ìwọ gba mú one wá nínú owó ọwọ́ ẹ̀ ìyẹn ń kọ́. and when you talk to them to say it business. ó wá pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ yóò dùn yóò jí nígbà tó fẹ́ yóò jẹ tó fẹ́ omi yẹ́ nìkan ní twenty thousand yóò san twenty five omi yẹ́ nìkan ní fifty ẹni yóò san sixty làhàwùlà wà làkúwọ́tà ilà àdìlà gbogbo ọ̀nà táwọn yẹn ti ń tà tí wọ́n ti ń rà pátápátá ló ní ibi tó tó àfihàn tí ó sọ torí náà ọmọ náà tàbí jẹ́ náà òun rí bákan náà ọlọ́mọ sọ alọ́mọ iná o ọlọ́mọ tó sọ alọ́mọ àjẹ́ náà ọlọ́mọ tí ká lè sàmúlò ká lè bàjẹ́ ìlẹ́yà tàbí kíyàrán أقول ما تصنعون وأستغفر الله تعالى لي ولكم إنه الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله تعالى لي ولكم